mo fẹ́ fún yín ní nǹkan kan lénìí gbogbo lórí ẹ̀sìn ayé pátá tí ó bá ti ń pariwo ń pé àfikún olówó ẹ ní owó yìí ni gbogbo lórí ẹ̀sìn tó bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yálà kìrìsìtẹ́nì nàbí mùsùlùmí ẹ gbọ́dọ̀ tẹ̀lé owó ẹ̀ torí lànà èṣù ní ń pè yín sí kò dẹ̀ sí gbogbo ọgbọ́n pátáláyé téèyàn bá ti gbé ẹ̀yìn ọlọ́run ọba lọ ojúde àgàn láàjà sí i ẹ̀sìn ò sí lára tó bà nàìjíríà jẹ́ yálà ìsìláàmù ni yálà christianity ni wọn ò sí nínú tó bà nàìjíríà jẹ́ àmọ́ àwa tá à ń ṣẹ̀sìn ọ̀hún àwa la bàjẹ́ máa ń ṣe yẹn léèmọ̀ bí ẹ bá ṣe tẹlifíṣàn tàbí tó ṣe rédíò ẹ lè gbọ́ òyìn rẹ̀ kankan àfìròyìn bú bíi pé èèyàn gé orí apá èèyàn jalè èèyàn ṣe kínní kan ó sì jẹ́ kí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí náà ẹ máa sọ dáadáa àwọn èèyàn dáadáa táwọn èèyàn bá ń ṣe ẹ máa sọ ẹ máa sọ ẹ má ṣe jẹ́ kí ó já sí wípé ìròyìn bú ìròyìn bú lẹ́ẹ̀ máa gbé ṣá. àwọn òwò ló bà nàìjíríà jẹ́ ọ̀rọ̀ ńlá ta ló bà nàìjíríà jẹ́ gangan kí ni àwọn ọ̀pọ̀ tá a fi mọ àwọn tó bà nàìjíríà jẹ́ àkọ́kọ́ náà ọ̀rọ̀ mi point number one òun náà ni pé ṣẹ́rí nàìjíríà tá a wà yìí gbogbo alájọ ọba jẹ́ ẹ má jẹ́ àtàn ara wa àkọ́kọ́ nú pọ́ìntì mi ni pé ọpẹ́ wa kéré kì í ṣe fọ́lọ́hún o fúnra wa gangan àṣàpọ́nlé àṣọpẹ́ fúnra wa ìyàwó ò dúpẹ́ fọ́kọ ọkọ ò dúpẹ́ fún ìyàwó tó fi wá dórí àwọn olórí wa bákan náà ná àwọn yẹn náà ti mọ̀ pé ọ̀jẹ̀lú làwọn yẹn àmọ́ ṣé gbogbo ẹ̀ náà ni wọ́n fi ń ṣe burúkú ni kì í ṣe gbogbo ẹ̀ náà kì í ṣe gbogbo ẹ̀ lọ́ fi ń ṣe burúkú àmọ́ gbogbo àwọn tó bá ṣe dáadáa tó bá ṣe dáadáa ẹ á máa yìn wọ́n béèyàn bá ṣọ̀nà fún yín ní local government yín bó ṣe dá ẹ jẹ́ á yìn wọ́n ó ṣe jẹ́ aburú aburú aburú làwọn ó máa sọ tá a rí dáadáa wọn rí point number one nìyẹn ṣé gbogbo ilé ayé wọn náà náà fi wá ṣèbàjẹ́ kò possible ṣé gbogbo ilé ayé yẹn náà lèyìn ó fi wọn máa ṣe dáadáa kò possible èyàn ò rí èyí tó kùn díẹ̀ káàtó nínú gbèsè ayé yẹn èyàn ò rí mbẹ̀ nínú gbogbo àwọn olóṣèlú wa yẹn àwọn míì wà tó ń ṣe dáadáa nù wọn àwọn míì wà tó ń ṣe ná tó ń ṣọ̀nà àmọ́ àmọ́ ń pé ọ̀jẹ̀lú ni wọ́n ná ṣùgbọ́n kò ń ṣe gbogbo ẹ̀ náà lọ fi ń ṣe bàjẹ́ àmọ́ gbogbo èyí tá a bá rí tó dánú gbogbo tó ń ṣe káàyìn wọn káà lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu pé ah ah ọ̀nà ìbú lágbájá ó ṣe yí dá wọ́n ní inú dídùn ní mọ́ríyá bí wọ́n bá ṣọ̀nà fún yín local government yín tó ṣe dáadáa kan tẹ́ ẹ̀ lú lọ́gùn ẹnu pé ah ẹ ṣe honorable ẹ ṣe lágbájá ẹ ṣe tàmọ̀dò tẹ́ bá aṣọ̀nà yìí tẹ́ ẹ fún àwọn ọmọ wa ní GCE form tẹ́ ẹ ṣe bá tẹ́ ẹ ṣàwó inú ò dùn láti tún lè ṣe mí kò sì ní lè fọ́n bù gẹ́gẹ́ bá a ti mọ̀ ọ́ náà ọ̀jẹ̀lú ni wọ́n o àmọ́ àwa gan àfàyè lẹ̀ fún wọn tẹ gbogbo ń tà yín lára àwọn ìbàjẹ́ ìbàjẹ́ ìbàjẹ́ ìbàjẹ́ ta ló bà nàìjíríà jẹ́ gbogbo wa yìí lájọ bá jẹ́ o ìyàwó tó yá sí pé kò dúpẹ́ fọ́kọ ọkọ tí ò dúpẹ́ fún ìyàwó ó ṣe wá jẹ́ pé ìjọ́ tíjà bá dé ìyàwó tí ò dúpẹ́ fọ́kọ ṣé gbogbo ọjọ́ ayé ẹ̀ lọ́kọ fi ń ṣe ìbàjẹ́ fún un dásí pé ọkọ ò dùnú rí kò possible ìjọ tó bá wá ṣe nǹkan tó kùn díẹ̀ káàtó fún dásí pé ọkọ ẹ̀ wá ń ṣèkì yóò wá máa ọkọ ẹ̀ síta ọkọ òun ṣe lágbájá ọkọ òun ṣe tàmẹ̀dò ọkọ òun ṣe báyìí ọkọ òun ṣe báyìí ìjọ tọkọ ti ń fún ta ló sọ fún ìjọ tọkọ gidi fún ó mọ́lẹ̀ kò sẹ́fẹ́ gbogbo wa la jọ kékeré tó já sí pé ìyàwó rẹ̀ ń ṣe dáadáa fún ìyàwó rẹ̀ ń ṣe dáadáa fún àmọ́jọ́ tó ìyàwó bá ti ṣe ní tó kù díẹ̀ káàtó ọkọ máa rojú ẹ̀ ká ìjọ tó sì ń ṣe dáadáa yìí ṣọkọ rojọ́ ìyàwó ẹ̀ ká ń pẹ́ à ìyàwó mi ìyẹn dáadáa ni ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí àmọ́jọ́ tó bá ti kùn díẹ̀ káàtó láàrin ara wa gẹ́gẹ́ bí ìjọmọ ènìyàn ìjọmọ èdè ènìyàn láàrin ara wa àwa máa ju ojú ara wa kiri ta ló bà Nàìjíríà jẹ́ point number one òun náà dé wípé ọpẹ́ ẹ̀ wá kéré púpọ̀ a kì í dúpẹ́ fúnra wa tá a bá ṣe dáadáa fúnra wa. anabuwa Muhammad ó sì ní wípé malam yashkuru nasa lam yashkuru Allah ẹni tí ò bá ti lè dúpẹ́ fún èèyàn tọ́lọ́wọ́n ọba dá báwo ni ó ṣe dúpẹ́ fọ́lọ́wọ́n ọba gangan tó ṣẹ̀dá ẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú pé ta ló ba nàìjíríà jẹ́ òun náà ni pé ìròyìn bú la fẹ́ láti máa gbọ́ ìròyìn ibú bíi rúmọ̀ la fẹ́ràn jù láti máa gbọ́ nàìjíríà àfẹ́rò ká máa gbọ́ ròyìn rẹ̀ ẹ máa ń ṣe èèyàn lè mà bí ẹ bá ṣe tẹlifíṣàn tàbí tó ṣe rédíò ẹ lè gbọ́ ròyìn rẹ̀ kankan àfèròyìn bú bíi pé èèyàn gé orí apá èèyàn jalè èèyàn ṣe kinní kan ó sì jẹ́ kí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí náà ẹ máa sọ dáadáa àwọn èèyàn dáadáa táwọn èèyàn bá ń ṣe ẹ máa sọ ẹ máa sọ ẹ má sì jẹ́ kí ó já wípé ìròyìn bú ìròyìn bú lẹ́ẹ̀ máa gbé gbogbo tó affect wa nìyẹn ta ló bà nàìjíríà jẹ́ gbogbo wa ìlàjọ bàjẹ́ bẹ́ẹ̀ bá lọ sórí social media ìròyìn ibú ni bẹ́ẹ̀ bá ṣe rédíò ìròyìn ibú bẹ́ẹ̀ bá ṣe tẹlifíṣàn ìròyìn ibú kí ló dé táwọn èèyàn fi ń ṣe bẹ́ẹ̀ ẹ gbéròyìn re ọmọ tó ṣe dáadáa tó tó tó tó jáde lé ẹ̀kọ́ tó tó gbé distinctions jáde ẹ ẹ gbéròyìn bẹ́ẹ̀ jáde ọmọ tó ọmọ tó sapá tó jẹ̀yàn ẹ gbéròyìn bẹ́ẹ̀ jáde ẹ wàá máa gbé àwọn ọmọ dá sí pé wọ́n ń forí èèyàn ṣògbọ́n owó wọ́n ń sun èèyàn wọ́n ń forí èèyàn dá wọ́n ń forí èèyàn fọ́kọ mu àwọn ìròyìn bẹ́ẹ̀ láà máa gbé gbogbo àwọn ìròyìn bẹ́ẹ̀ ló wá tàn ká lábẹ́ ìròyìn búì á tún wá máa gbé ní tí ò ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí rúmọ̀ á tún wá máa gbé sáyé ta ló bà nàìjíríà jẹ́ gbogbo wa ìlàjọ bàjẹ́ o ìròyìn bú ẹjẹ́ á kúrò ńbẹ̀ ẹ máa kíyèsí nǹkan kan lẹ́nu bàbá wa àgbà àríkọ̀ṣe rẹ̀ mo ti gbọ́rọ̀ náà wọ́n ní gbogbo ẹni tó bá ti ń ròyìn èèyàn láburú láburú tí yóò sọ dáadáa ń pa èèyàn rí ẹ sì máa rí àpèjúwe àìdálára ẹni náà àmọ́ gbogbo ẹni tó bá ti ń ròyìn èèyàn dáadáa tó ní lágbájá á àǹtí lágbájá èèyàn dáadáa ni bọ̀dá lágbájá èèyàn dáadáa ni dókítà lágbájá èèyàn dáadáa ẹ sì máa rí àpèjúwe dáadáa tó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn náà àwọn àwọn èèyàn tó wà ń ta tó bá gbé nàìjíríà àwọn èèyàn náà wọ́n ń gbọ́ wọ́n ń rí gbogbo ní tẹ̀ ń sọ ẹ jẹ́ sí i ta ló bà nàìjíríà jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn tó bà nàìjíríà jẹ́ bákan náà mo fẹ́ correct impression kan ká máa sọ wípé ẹ̀sìn ó wà lára tó bà nàìjíríà jẹ́ àkọ́kọ́. Mm -mm ẹ̀sìn ò sí lára tó ba nàìjíríà jẹ́ yálà ìsìláàmù ni yálà christianity ni wọn ò sí nínú tó ba nàìjíríà jẹ́ àmọ́ àwa tá à ń ṣẹ̀sìn ọ̀hún àwa la bàjẹ́ àwa tá a mọ̀ ẹ̀sìn ọ̀hún tá a fi ń yí àwọn èèyàn àwa la bàjẹ́ àwa tá a mẹ̀sìn ọ̀hún tá a gbọ́n táwọn òwe yìí ń sọ tá a gbálùkọ̀ ha nìyí tá a mọ̀fin inú rẹ̀ lò tá a mọ̀fin inú bíbélì lò àwa la bàjẹ́ ẹ̀sìn oníkankan ṣe o ẹ̀sìn dá dúró tiẹ̀ lọ́tọ̀ ó dẹ̀ wá tún ayé wa ṣe ni àmọ́ àwa tá à ń ṣẹ̀sìn àwa la bàá jẹ́ àwa olórí ẹ̀sìn àwa la bàá jẹ́ mo fẹ́ fún yín ní nǹkan kan lénìí gbogbo olórí ẹ̀sìn ayé pátá tí ó bá ti ń pariwo ń pé àfikún olówó àfikún olówó tó ń sọ sínú fídíò fún yín tó ní àfikún olówó àfikún olówó gbogbo tó bá gbà ló fún ẹ má tẹ̀lé irú ẹ̀ níbẹ̀ ti ń pariwo fún yín pé owó ó di dandan kó lówó ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ má ṣe kinní kan ẹ gbọ́dọ̀ ní owó yìí ni gbogbo olóyè ẹ̀sìn tó bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yálà kìrìsìtẹ́nì nàbí mùsùlùmí ẹ gbọ́dọ̀ tẹ̀lé owó ẹni bẹ́ẹ̀ torí lànà èṣù ní ń pè yín sí gbogbo tó ń ṣẹlẹ̀ láyé lẹ́nìí àwọn olórí ẹ̀sìn àkóńtó àbáyé jẹ́ àkóńtó ba nàìjíríà jẹ́ yálà kìrìsìtẹ́nì ni yálà mùsùlùmí yálà ẹ̀sìn míì tí ó bá jẹ́ ẹ̀sìn ò wá láti wá. Wa balẹ̀ ayé wa jẹ́ ó wá láti tọ́ wa sọ́nà ó wá láti mú ojú wa kúrò níbi dúdú lọ síbi ìmọ́lẹ̀ yukhriju min dhulumati ila nur ó wá láti yọ wá kúrò ní òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ìtẹ̀sìn wà fún nìyẹn a sì gbogbo ọta sì ń ṣẹ̀sìn yìí a ò bá a gbọ́n kò dẹ̀ sí gbogbo ọgbọ́n pátáláyé téèyàn bá ti gbé gba ẹ̀yìn ọlọ́run ọba lọ ojúde àgàn láàjà sí ẹ gbọ́ mi dáadáa gbogbo ọgbọ́n láyé tó bá lo gbọ́n mo gbọ́n kò sẹ́ni tó gbọ́ tọ́ mi tó o wá fọ tọ́lọ́run ọba kún tàbí tó o yọ tọ́lọ́run ọba kúrò ńbẹ̀ ojúde àgàn ló jà sí ẹ̀sìn kò wá láti bá yé wa jẹ́ o àwa tá à ń ṣẹ̀sìn la bàjẹ́ gbogbo wa pariwo yẹ kúlù nasa kọ́tù fásitì zaman gbogbo wa máa pariwo ah ilé ayé bàjẹ́ nàìjíríà bàjẹ́ àwọn olórí wa ọ̀dà ìkíní kan ọ̀dà àárí jẹ àárí mu gbogbo ẹ̀ mọ́ kọ́tù fásitì zaman à ń pariwo ń pélé ayé bàjẹ́ wà á máa fásitì wàlẹ̀ àkìnnà fásadìnà kò sí ní tó balẹ̀ ayé jẹ́ o àwa tá à ń bẹ nínú ilé ayé yìí àwa la bàjẹ́ ta ló bà nàìjíríà jẹ́ gbogbo wa lájọ bàjẹ́ ẹ lọ́wọ́ gbogbo orílẹ̀ ayé pátáláyé amẹ́ríkà ò dá wa àwọn ẹ̀yà àwọn ẹ̀yà bẹ̀yà ló dá amẹ́ríkà lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín there are five hundred and seventy-four tribes in America lọ google ẹ̀ àmọ́ àwọn gan àwọn tó àwọn tó ní Amẹ́ríkà gangan wọ́n ń pè wọ́n ní Red Indian àbí wọ́n tún ń pè wọ́n ní Americans American Indian tàbí wọ́n tún wá ń pè wọ́n ní first American wọ́n tún wá ń pè wọ́n ní indigenous Americans ṣe láwọn eléyìí gangan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí gangan lọ ní America àwọn Americans wá wọ́n tún wá introduce àwọn àwọn ẹ̀yà tribes five hundred and seventy four tribes ló ń gbé lamẹ́ríkà tó o sì ṣe ẹ̀yàmẹ̀yà pẹ̀lú wọn gbogbo ìlú tá ti ń ṣe ẹ̀yàmẹ̀yà tati ní tati ń tati ń classify wa ẹn kíní kan dá black ní kíní kan àwọn eléyìí wọ́n ń sọ èdè kíní kan àwọn ilé ìlú bí òun lọ síwájú ogun lọ́ fi ń tù níbẹ̀. ẹ lọ wo United Kingdom tá à pè ní UK United Kingdom was made up of England, Scotland, Wales and Northern Ireland. àwọn ìlú mẹ́rin yìí àwọn ọlọ́pàá àpọ̀tọ́ di UK gbogbo wọn náà ní English àmọ́ English wọn ó yàtọ̀ síra wọn wọn ṣe ẹ̀yàmẹ̀yà ló fi di báyìí gbogbo tó bá yé wa jẹ́ nàìjíríà ẹ̀yàmẹ̀yà náà jẹ́ kan bẹ́ẹ̀ Vanguard gbé statistics àwọn tribes tó wà ní nàìjíríà jáde wọ́n jẹ́ oyè wa pé three hundred and seventy one tribes ló wà ní nàìjíríà three hundred and seventy one tribes ẹ hey, imagine gbogbo ìran tó bá ti ń sọ pé àwa la dáa jù tí Ìgbò bá ti ń sọ pé òun ló dáa ju Yorùbá lọ tí Yorùbá bá ti ń sọ pé òun ló dáa ju Haúsá lọ gbogbo ìran tó bá ti ń sọ pé àwọn ló dáa ju àwọn lọ orí wọn ò pé gbogbo ìlú tó bá ti ń ṣe ẹlẹ́yàmẹ̀yà wọ́n fẹ́ báyé ìlú wọn jẹ́ ni bẹ́ẹ̀ torí wípé a máa jọ ṣe trade láàrin ara wa ẹ̀yàmẹ̀yà nǹkan burúkú ni torí ọlọ́run gan-an ó sọ fún wa ní Quran pé yá ayé wa nas inna khalaqnakum min dhakarin wa untha òun ọlọ́run bá dá yín níta kọ́ tabo waja'alnakum shu'uban wa qaba'ila He has created you in a tribe and clan. Òun dá yín òun dá yín ní ẹ̀yà oríṣiríṣi ẹ̀yà lépa àọ̀fù kẹ́ ẹ̀ lè bá a mọ́ra yín tẹ́ ẹ bá ti délé ayé. Ọlọ́run ò dá wa ní tribe lásán ó fẹ́ ka transact ó fẹ́ transaction láàrin gbogbo wa ni àmọ́ gbogbo àwa tá a bá ti wá ń jẹ́ pé ẹ̀ ẹ́ yorùbá ni o yorùbá adájú kínní kan lọ adájú àwọn haúsá lọ àwọn haúsá kó wa lẹ́rù orí rẹ̀ ò pé owó sì lajú rẹ̀ lẹ́ka oṣù ó máa kó ẹ lẹ́rù ibo la haúsá ti ń kó wa lẹ́rù ibo ni ibo ti ń kó wa lẹ́rù ibo ni yorùbá gangan ti ń kó àwọn ará bí lẹ́rù ṣé a ní wọ̀ọ́dí àṣẹ president ni àbá ni wọ̀ọ́dí àṣẹ senate president àbá ni wọ̀ọ́dí àṣẹ house of representatives àbáwọn ni wọ́n sọ fún wa ká má tún ìlú tiwa ṣe gbogbo àwọn nǹkan tó takò làákà ẹ ẹ má jẹ́ àgbẹ̀ mọ́ ta ló bà nàìjíríà jẹ́ gbogbo wa yìí lájọba jẹ́ gbogbo wa yìí lájọba jẹ́ ẹ máa gba pákẹ́jì nípa ta ló bà nàìjíríà jẹ́ salamu alaykum. thank you